nígbà tí ó ń fọwọ́ sí ìwé àṣẹ náà gómìnà dàpọ̀ abíọ́dún sọ pé àgbékalẹ̀ ọ̀hún ni ó ní ìgbójúsùn láti mú ayé dẹrùn fún àwọn opó àti àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ láti rí i dájú pé ìgbé ayé dẹrùn ó sì jẹ́ kí gbogbo èèyàn ní ìgbáyégbádùn tí ó péye ó wáá fi kún pé àgbékalẹ̀ òfin ọ̀hún pàápàá jùlọ ni ó wáyé látàrí ìṣẹ́ tí ó ń bẹ́ sílẹ̀ káàkiri àgbáyé pàápàá jùlọ látẹ̀yìn àbẹ́sílẹ̀ àrùn covid-19 gómìnà wa ṣe ìtẹnumọ́ ìgbáradì ìṣèjọba rẹ̀ láti rí i dájú pé wọ́n ṣe àmúṣe irú ètò tí ìjọba àpapọ̀ ti ń gbé ṣe látọwọ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àjọmọ́ ènìyàn ó wá sọ pé wọn ó gbé ìgbìmọ̀ kan kalẹ̀ èyí tí ògbóǹtarìgì ọmọ ìpínlẹ̀ Ògùn tí ó dáńtọ́ yóò máa jẹ́ alága pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n máa ṣojú àwọn iléeṣẹ́ tí ó lékàn nínú ètò náà gómìnà wa sọ pé ìṣèjọba òun ti ṣetán láti rí i dájú pé ìgbé ayé dẹrùn fún gbogbo mùtúmùwà ní ìpínlẹ̀ Ògùn